إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا إن الله بالمؤمنين رؤوف رحيم ومن رحمته ورحمته أن àdí pẹ̀lú yọ wàlá. iye òta oṣù ní ìsúná aṣọ ọ̀ṣà rẹ̀ ìpè oṣù méjìlá náà ni. yàwó máa bá lọ́kọ̀ wá sàmà wá ní ọ̀la láti gbà tí àwọn oṣù hàn owó tààlà tó ti dá sánmà tó ti dá ilẹ̀ láti gbà náà ló ti recognize pé iye oṣù tó mà wà ní. bí i ha àgbà àtúntò ní wọ́n bẹ̀rẹ̀ àwọn oṣù yìí tó jẹ́ pé eléyìí òun náà ní ẹ̀sìn tó tó dédé tí ó bá sì níta gbọdọ̀ wà lórí ẹ̀sìn náà tàlẹ́ abẹ́ tí mo fi iná àbùsàkún ẹ má wàá ṣe àbòsí fún ayé nínú àwọn oṣù yìí anabi sallallahu alaihi wasallam ó wá júwe àwọn oṣù fún wa nínú àdínkù rẹ̀ tó lálàáfíà anabi sallallahu alaihi wasallam ní àwọn oṣù mẹ́rin ní àwọn oṣù àbẹ̀wọ̀ yìí àwọn mẹ́ta kan ẹlẹ́ẹ̀kẹta òun ni haram ta wà bẹ̀rẹ̀ ìtọ́ wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin wọn òun náà ni wọ́n jà àwọn oṣù mẹ́rẹ̀ ni àwọn náà ni àwọn oṣù abẹ ọ̀tí Allah subhanahu wa ta'ala tí ó sàlẹ́sà nínú àwọn oṣù eléyìí nínú ọlá ńláńlá ti ń bẹ mú oṣù ta wà bẹ̀rẹ̀ òun náà ni àyà ìsàlẹ̀ ìsàlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ọlá ti ń nínú oṣù tí a wà bẹ̀rẹ̀ nínú àwọn àǹfààní tó wà bẹ̀rẹ̀ òun náà ni pé ká gbàwé nínú oṣù torí ànábi sallallahu alaihi wasallam ànábi sọ fún wa nínú àdínkù rẹ̀ ànábi ní afdalu siyami ba'da Ramadan ànábi ní ààwẹ̀ nílò rẹ̀ jù ní ẹ̀bá gbà ní ọgbà dáadáa bẹ̀ dáadáa lẹ́yìn oṣù Ramadan ànábi ní ṣáàbùlọ́ọ̀lì àwọn ṣáàbùlọ́ọ̀lì al-muharram òun náà ni oṣù Allah subhanahu wa ta'ala tí ó gbá mọ̀ sí ka oṣù Muharram èyí àwàmẹ̀ ànábi wọn tẹ̀síwájú ó sọlá tó lè ìmú tó wá lóore jù fún yàn tó lọ́lá jù fún yàn lẹ́yìn àwọn àwọn ọ̀ràn yẹn tá a máa kí òun náà yẹn tẹ̀ bá kí lóru tòlẹ́ àdìsí sábàlò áàlì nínú àmúṣọ́lì mọ́tòwá Ahmad àti àṣọyé òṣèlú ẹlẹ́ẹ̀kẹta nínú ọlá àti orí ńláńlá tí ń bẹ nínú oṣù Muharram sí àwọn kàlẹ́ndà mi sọ fún aṣọ ní ọjọ́ kẹta mi sọ fún aṣọ ní ọjọ́ kẹrin nínú oṣù Muharram ọjọ́ kan bẹ nínú Muharram yìí tó jẹ pé téèyàn bá gba àwọn ọjọ́ yìí téèyàn bá gba Ànábì sallallahu alaihi wasallam ó fún wa ní ìkọ̀kabalẹ̀ ìpè òun ní ìkọ̀kabalẹ̀ òun náà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìpè àwọn ọjọ́ kẹyìn téèyàn bá gbà yóò fa ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ ní ọdún kan tó kọjá sẹ́yìn yóò bá ẹ̀fà ẹ̀ṣẹ̀ náà rẹ̀ àwẹ̀ tá a wá ń sọ yìí òun náà ni àwẹ̀ tá a máa ń pè ní àṣùrọ̀ sọ́ọ̀mù yóò ní àṣùrọ̀ òun náà ni ká gba àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù àrọ̀ àwẹ̀ ọjọ́ kẹwàá yìí ìyá wa Aisha radiyallahu anha ó gba ìjọba kan fún alábòjá Nabi sallallahu alaihi wasallam nípa àwẹ̀ yìí tó pé àwẹ̀ aṣọ́lá dà sọ yìí àwẹ̀ ọjọ́ kẹwàá dà sọ yìí àwẹ̀ yìí ti ń bẹ tipẹ́tipẹ́ síwájú kí Nabi sallallahu alaihi wasallam tó gbé ìdè ìwé wa di máa wá di wọ́n ti máa wọ́n ti ń gbà ní pẹ́sipẹ́ síwájú káàdì tó tó dé so eléyìí ní túmọ̀ pé ẹ̀sìn Islam súnà Nabi sallallahu alaihi wasallam kò wá láti wá ta gbogbo nǹkan yálà gbogbo nǹkan yóò dáa ẹ̀sìn Islam dé láti wá wo tó bá dáa nínú àwọn ọ̀sán tí tẹ́lẹ̀ obìnrin rẹ̀ láti wá wo àwọn ọ̀sán tó bá kù díẹ̀ káàtó nínú àwọn tí tẹ́lẹ̀ ó ṣàtúnṣe rẹ̀ fún wa Islam wà fún un so látara bẹ́ẹ̀ òun náà ni Aisha ọ̀jẹ̀ aláwọ̀ àníhá tó ń sọ fún wa pé ọjọ́ kẹwàá ní oṣù Muharram tá à ń sọ yìí ọjọ́ kan ni dàsúrù Quraysh ní jàhílíyà àwọn Quraysh àwọn ìjọ àwọn ará Ànábì sallallahu alaihi wasallam wọn a máa fi ọjọ́ yìí wọn a máa fi gbààwẹ̀ nígbà tó ti wà nígbà jàhílíyà àti àti sáàmù sì dé. Falamma qadima an-nabi sallallahu alaihi anabi wa gba àwọn ọjọ́ yìí nígbà tára fi jẹ́ màdínà anabi gba àwọn ọjọ́ kẹwàá yìí wà á máa wà bìsì yára anabi wa gba lásán ó tún wá pa àwọn sàhábà láti pé káwọn ní wọn gba àwọn ọjọ́ yìí. àṣà ọbí aláwọ̀ hàn á wọ́n ní wàlá máa fún ìwà Ramadan nígbà tí wọ́n wá sọ àwẹ̀ Ramadan di ọ̀ràn ẹ̀fọ́ wa lásìkò tá a sọ yìí òfin òsì nígbà táwọn Ramadan wá di ọ̀ràn ẹ̀yà fún wa pé ká máa gba àwẹ̀ Ramadan ànábì sallallahu alaihi wasallam wá pa àwẹ̀ aṣọ́tì yàtọ̀ ànábì kò gbà á nígbà pé bí ọ̀ràn ẹ̀yà lóko tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wàá máa gbà á nígbà tó fẹ́ gbà àwẹ̀ ọ̀ràn ẹ̀yà ànábì wá pa á sí ànábì wá gba àwẹ̀ aṣọ́ ìmọ̀ sọ̀kátà níbi wá pa á sí àìsà wá ní bàbàṣà á sọ́ọ̀mù wọ̀ọ̀ṣà àdáwọ̀ ẹni tó bá fẹ́ ó lè gbà á ẹni tó bá ti fẹ́ ẹni tó bá ní apá torí pé ó ti kú ní ọ̀ràn yẹn tó eléyìí ń tọ́ka fún wa pé àwẹ̀ aṣọ́rọ́ ọ̀ràn yẹn ní tẹ́lẹ̀ síwájú fún tó sọ àwòrán ní ọ̀ràn yẹn wà. àwẹ̀ aṣọ́rọ́ ta sọ yìí àtúndì àkọọ́lẹ̀ ní látọ̀dà Nábì sallallahu alaihi wasallam látọ̀dà àwọn sàlábà tí wọ́n gbà wọ́n pa ìpè ó ní ìdí tí Nábì sallallahu alaihi wasallam tó fi bẹ̀rẹ̀ sí gba àwẹ̀ yìí bàtà Nábì sallallahu alaihi wasallam ní Màdínà. sòdínú àdéhùn yìí ó náà ní àdéhùn Abdullahi Abbas anhu abdullahi bin abbas radiyallahu anhu náà ó ti bàtà anabi sallallahu alayhi wa sallam lẹ́wọ̀n bá a ti àwọn yahudi wọ́n ní ọjọ́ táwọn sọ yìí ọjọ́ òun náà ni ọjọ́ tí àwọn ọ̀sán hàn lọ́wọ́ dáadáa ní àwọn bàdé ìsọ̀rí àwọn ọmọ ọjọ́ òun náà ń là kó lọ́wọ́ ta ni kó lọ́wọ́ ọ̀tá wọn làwọn. látara ìdílé òun náà wá ní anábì Musa alayhi salam ló ti bẹ̀rẹ̀ sí gba àwọn ọjọ́ yìí láti ṣe kíni láti lè bá wọn fi ìmọ̀lé hàn láti lè bá wọn fi ọwọ́ sọ bàtà àbí wàá gbọ́rọ̀ yìí àbí wàá mọ̀ lẹ́sìn pé àwọn adásúnmọ̀ àwọn alẹ́kọ̀ọ́ sí ànábì Musa ju àwọn bàbá ìsọ̀rọ̀ yìí lọ so ẹ̀yin náà máa tẹ́lẹ̀ ẹ̀yin àdúgbò mi ẹ̀yin náà máa gba àwọn ọjọ́ yìí kí ló fà á sábà bíbí láwọn alẹ́kọ̀ọ́ sí wọn sí ànábì Musa ju wọn lọ nítorí tó pa àwọn ànábì ànábì Musa ànábì Isa ànábì Musa tó sàlá àwọn méjèèjì iṣẹ́ tí ànábì wọn wá fún wọn nígbà tánábì wọn lọ tán wọ́n ti ń lóye padà àwọn mùsùlùmí nìkan la dúró lórí pé ìdí ìsìláàmù sọ fún wa nípa àwọn ànábì ìdí ìsìláàmù sọ fún wa nípa ànábì Isa ìdí ìsìláàmù sọ fún wa nípa ànábì Isa àwọn sọ fún wa káà ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin wọn àwọn kírísítẹ́nì àwọn yẹ̀wò ní gbogbo àdábìgbọ́ gbogbo àdábìgbà fún mọ́sọ̀lá wa lọ́sọ̀lá gbọ́ oríṣiríṣi òun náà ni wọ́n sọ nípa rẹ̀ àmọ́ àwọn mùsùlùmí ti wa àwọn àgbà bí ànábì Mùsá ànábì ni àgbà bí ànábì Ìsá àgbà bí ànábì àgbà bí ẹrú sí àwọn sùhánà wọn kàálà ni wọn àgbà bí òun sẹni wọn eléyìí òun náà ni àbí lẹ́tọ̀ọ́ sí ànábì Mùsá àdéhùsálà ju àwọn yòówù lọ látàrí eléyìí ànábì wa pa àṣẹ tá a tún báwa ló máa e ń tọ́ wọn wá wọn náà ló fi sínú báwa náà tó fi lóyún. a kọ́ ayé bàbá mi látọ̀dá nẹ́bí sallallahu alaihi wasallam táàmù òun wọ́n a máa mú ọjọ́ ọdún kẹwàá ní oṣù Haram wọn a mú lọ́jọ́ ọdún wọ́n máa fi sọdún ni wọ́n máa fi yọ̀ bàtà nàbí sọ̀rọ̀ àwọn àlejò sọ́dọ̀ máa dà bí wá ní ẹ̀yẹ yapa wọn ẹ̀yẹ mọ́ mú lọ́jọ́ ọdún ẹ̀yẹ mú lọ́jọ́ tẹ́mọ̀ gbígbà wò lórí ànábì sọ̀rọ̀ àwọn àlejò sọ́dọ̀ ànábì máa fẹ́ ká yapa àwọn tí ìbá ti ṣe mùsùlùmí ama jọ wọn àwọn yahudi àwọn nasara àwọn ju gbogbo ọba àlejò fẹ́ ká jọ wọn kábi kẹkẹ jọ wọn látara ká má jọ wọn òun náà làbẹ́ sọ̀rọ̀ àwọn àlejò sọ́dọ̀ fún mi pé àwa mùsùlùmí lọ́kùnrin ti ń mú wa ká máa rẹ̀ ń mú wa lẹ̀ káwa fi ń kàn lẹ̀ àbára òwò ágbàmì ẹ̀wù kò láwọn ṣe àwọn òpàrùn bá wọn tí ó máa dá mi ní obìnrin ni wọ́n wá fi irun mọ́lẹ̀ ní pé wọ́n wá kúrò pé yóò wá ká máa lọ látàrí òwò ilé ìyàrá ìṣọ̀lá wa lẹ́wọ̀n sọ́lá mú kọ́fẹ́ láwọn ṣe kíni kọ́fẹ́ ká máa ya pa àwọn ẹ̀wù bí níbi nǹkan tí wọ́n bá ṣe ń ṣe nínú ìjọsìn wọn níbi ìmúra wọn kọ́fẹ́ ká ya pa wọn kọ́fẹ́ ká jẹ́ pé àwọn ni wọ́n dáa ní pé báwọn náà máa fi dá mọ́ wọn ti ní àbáwọ̀ sọ̀rọ̀ yá ìyàwó ilé ìṣọ̀lá wa lẹ́wọ̀n sọ́lá mú kọ́fẹ́ kí á ti lè ṣe wọn tòkó làwọn aṣẹ pẹ̀lú hadith alákọ̀ọ́kọ́ tí hadith yẹn sọ pé ànábì bá wọn tí wọ́n gbà lọ́jọ́ yẹn ànábì hadith mi tún wá wà tí Abu Musa al-Ash'ari ó ní ànábì bá wọn tí wọ́n sọ lóhùn méjèèjì náà ni máa ṣẹlẹ̀ méjì náà lóhùn láti ẹ̀sẹ̀ kọ́lá àpèjúwe rẹ̀ kò jìnà sí wa rárá táwa lọ wò lónìí láwùjọ wa lọ́wọ́ àṣùwọ̀ táwa ń bẹ̀ ló táwa ní oṣù rẹ̀ yìí tá à ń pè ní àwọn aṣúrọ̀ yìí láwùjọ wa lónìí àwọn èèyàn lágbọ́yè sí àwẹ̀ gbígbà òun náà ní ọjọ́ tí àwọn ilẹ̀ Yorùbá wa máa ń pè ní ọjọ́ káríkárí ndc àwọn kan ní ndc bá ń lọ aláwùjọ àwọn kan mú lọ́jọ́ àwẹ̀ pé a máa ta àwẹ̀ ní a máa ṣe ìbádà bẹ́ẹ̀ ni àwọn kan mú lọ́jọ́ káyókáyó kájẹ kámu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀dọ̀ àwọn yòówù ti ní musa máa ń bọ̀ wá ìdí wọn ni kó máa ṣe mẹ́sìn wọn ẹ́ẹ̀dì táwọn kan máa ṣe wọ́n máa ṣe bá lọ́jọ́ àti kó ṣe ẹ́ẹ̀dì táwọn kan ó rí ṣe bó ṣe fẹ́ ṣe òbí yìí náà ní ìṣẹ̀lẹ̀ nígbà yẹn pátá ní sọ̀rọ̀ àwọn ti wá pa wọ́n láti pé ẹni ìwé ẹ máa gba àwọn ẹ̀wọ́n náà àlọ́wọ́ sùn máa ń lọ sára fún kàṣe àgbẹ̀fọ́ àyẹ̀sí ọ̀rọ̀ lórí ìtọ́jú ọ̀rọ̀ tó wà. فيما يتعلق بأهمية شهر الله المحرم وما فيه من العبادات والقربات أما في الخطبة الثانية فسوف نواصل الحديث آه، عن عدل صيام آه، صوم صيام يوم عاشوراء أما عدل صيام يوم عاشوراء فهو كفارة السنة التي قبله كما ورد في حديث ومسلم أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث ثلاث من كل شهر ورمضان إلى رمضان فهذا صيام الدهر كله صيام يوم عرفة صيام يوم عرفة أحدث على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده وصيام يوم عاشوراء أحدث nípa ààwẹ̀ àtúrọ̀ ààwẹ̀ àtúrọ̀ yìí nípa sọ́kúnráwà yìí anábì sọ̀rọ̀ bá wà ní wọ́sẹ̀lám kò ní mú nǹkan gbogbo àwa nínú nínú ìjọsìn àmọ́ ó ti bá máa bí nǹkan yẹn ó lè ṣe pàtàkì tó ó lè ṣàlàyé oore ńláńlá ní mẹ́fẹ̀ẹ́fà bàbá àbílẹ̀ sí alábàá tètè lẹ́yìn kó má bàbá ìjọra ẹlẹ́rìí kẹtàlá ọjọ́ kẹtàlá àti ọjọ́ kẹtàlógún nínú gbogbo oṣù kọ̀ọ̀kan wọ̀rọ̀dọ́n mi la wọ̀rọ̀dọ́n kí o wá gbàrọ̀dọ́n kan ó tún gbàrọ̀dọ́n sí ó tún tẹ̀lé àlẹ́bí ní fàràdà sí àbúdá lókè yìí eléyìí tá a yípa ní ẹ̀kú ọjọ́ ayé báwẹ̀ ni ó ló ti rí bẹ́ẹ̀ tó àlọ́ àdúgbò àlọ́sílám ó ti yé wa pé wọ̀lá àmàlú fi àṣẹ wọ̀lá àdìbò ní hamza àdìbà nínú àdìbò yìí àdìbò yóò yá wípé dáadáa ẹ̀yọ̀ kan á gba ládàá mẹ́wàá bẹ̀ tàbá wá gba àwẹ̀ mẹ́ta péré nínú oṣù kan àgbàlájà nígbà tá a gbà wẹ̀ mélòó àwẹ̀ ọgbà tí ẹ bá wá gbà ní oṣù kọ̀ọ̀kan lé àwọn tí ọ̀dọ́ fi dé yóò dàgbà tó pé èèyàn gbogbo ayé gba àwẹ̀ ni látara láyé tó yóò jẹ́ àyẹ̀sọ̀lá wa ti sọ́dọ̀ fún àtẹ̀síwájú ó ní sì yá mú yọ̀ọ́ mi àrùbá ó ní àwẹ̀ ọjọ́ àrùbá tẹ̀ rí mu àtẹ̀síwá àlọ́lọ́ ayùkápẹ́ ọ̀sán àtàlẹ́sẹ̀ fọ́ndáwó wọ̀lùkọ̀sán àtàlẹ́sẹ̀ bàjá ó ní òun ní ìrànlọ́dọ̀ àtẹ̀lẹ́yìn bá tẹ̀lé ọdún kan síwájú rẹ̀ alẹ́sọ̀lá ọ̀rọ̀ sọ́lá fún ní òun ní ìrìnàjò rẹ̀ tó àjọwárí nínú àdìsí mi tí alẹ́sọ̀lá ọ̀rọ̀ sọ́lá fún ní kó yé wa ìpè ẹ̀sẹ̀ tá à ń sọ níbí àwọn ẹ̀sẹ̀ kéékèèké ní o kí máa lọ bá alẹ́ àdìbò máa mọ̀ sí àwọn abúlá ńlá ìgbà òbí ní kéjọ tó kalẹ̀ pé nígbà wọn bá lọ́wọ́ ìpa rẹ̀ fún mi rárá o nígbà tó sọ fún adìbò àdìbò yìí pé pẹ̀lú tún ní bá ti kaba rẹ̀ yóò fi bàtẹ́ yẹn bá ti jìnà sí àwọn ẹ̀sẹ̀ ńláńláńlá nípa àwọn ẹ̀sẹ̀ ńláńláńlá láàrin mu á ti bá kó bẹ́ẹ̀ ni a ní máa lọ nàkárà wo iye rẹ̀ lálàsì bá tó bá kó bẹ́ẹ̀ ànábi wá sọ síwájú ànábi ní wọ̀sí àmì omi àṣùrọ̀ àwẹ̀ ọdún àṣùrọ̀ ní ẹ̀bá gbà ànábi ní àtẹ̀síwájú ọ̀la àyùká fi ọ̀sán àdàlẹ́tì ọ̀gbà òkú ní òun ní ìrànlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala fún yín ibi Allah subhanahu wa ta'ala yóò fi forí ẹ̀ṣẹ̀ tí ẹ bá ṣẹ̀ lọ́dún kan sẹ́yìn tí ẹ bá gbà rẹ̀ aṣọ́ra ẹ̀ṣẹ̀ tí ẹ ṣẹ̀ lọ́dún kan sẹ́yìn Allah subhanahu wa ta'ala yóò ṣe àforíjì ẹ̀ṣẹ̀ náà fún yàn ẹ̀yọ́ tí Allah subhanahu wa ta'ala àwẹ̀ aṣọ́ra tá a wá sọ yìí ó ẹgbẹ́ táwọn ìgbà tàjọ wọn àmọ́ àwọn àgbà àwẹ̀ yìí àwọn ìyàwó nínú àgbà ìjọkẹ̀wá táwọn àgbà àwọn náà gbà á máa wá pàdé ara wọn pẹ̀lú àwẹ̀ ṣé àdúrà bẹ́ẹ̀ jọ wọ́n bá wọn ànábì sallallahu alaihi wasallam ànábì wa fún wọn lẹ́sì pé ẹ máa gbà wẹ̀ Àṣúrà ànábì wa lọ sún mọ́ ọ̀dà wò yẹ wọn á ó gbà àjà wò ọkọ̀ wọn. ànábì sallallahu alaihi wasallam wa ni àmọ́tà yóò bá gba sí yóò ẹ gba ọjọ́ kan síwájú ọjọ́ kẹwàá sí ọjọ́ kẹsàn-án àbíkẹ́ ẹ gba ọjọ́ kan síwájú rẹ̀ pàtàkì bá kẹwàá náà jẹ́ ọjọ́ kọ̀ọ̀kànlá so ànábì ní káfíńsì kí ni tábì yapa àwọn èrò ní so látara lélẹ́yìn òun náà ni àwọn olùmọ̀ wọ́n ti jẹ́ kó wa wípé àwọn aṣọ́wọ́ tá a rí ìpele mẹ́ta lórí ní ẹ̀mọ́ gbà ìpele mẹ́ta ni ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni àtìmánùwù òun náà ni tó pé jù òun náà ni kí yóò gba àwọn ọjọ́ kẹsàn-án kí yóò gba ọjọ́ kẹwàá kí yóò gba ọjọ́ kọ̀ọ̀kànlá òun náà ni tí ó pé jù èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéèyàn ó gba àtàzí ó pẹ̀lú àṣù kéèyàn ó gba ọjọ́ kẹsàn-án kéèyàn ó gba ọjọ́ kẹwàá èyí tó jẹ́ ìgbẹ̀yìn rẹ̀ òun náà ni kéèyàn ó dá ọjọ́ kẹwàá kéèyàn ó dáhùn ìgbàgbà lọ́pọ̀ dáhùn ìgbàgbà tó àmọ́ kò sí ẹ̀rí kọ́dà kó jẹ́ pé ìyàpẹ̀ inú àlórí ẹ̀rí kò sí lórí pété ni lórí pété wa mú ọjọ́ kẹsàn-án nìkan táwa mú káwá fi dá àwẹ̀ àdúrà sáà mú káwá kan tí ànábì sallallahu alaihi wasallam tí ó tọ́ka wá sí ní ààrẹ àwọn mùsùlùmí táà ní àwọn aláṣẹ ìlú nínú àwọn mùsùlùmí tí wọ́n wá dáwọn àdádálẹ̀ lóríṣiríṣi tó pè kalẹ̀ táwọn ló fi sọmọ nínú àwọn àdádálẹ̀ tó wà nínú àwọn arọ́mì táwọn yẹn máa ń ṣe yàtọ̀ sí fàánì sallallahu alaihi wasallam ní kágbáwẹ̀ lọ́jọ́ yìí àwọn àdádálẹ̀ wà lóríṣiríṣi nínú àwọn àdádálẹ̀ yìí ó náà ní táwọn ṣíà ìdí wọn dálẹ̀ òfin ọjọ́ táwọn sọ yìí sí tí àdébìnrin kágbáwẹ̀ bá gbalá dábẹ́ ọjọ́ ọ̀bàlújẹ́ lọ́dọ̀ àwọn ṣíà ọjọ́ tí wọ́n máa banújẹ́ ọjọ́ tí wọ́n máa fi abú wọ́n máa yára wọn lọ́wọ́ bẹ wọ́n máa gúnra wọn nìkan látara pé kí ni látara pé àwọn banújẹ́ àwọn ń kẹ́rù pé ọjọ́ yìí òun náà ní ọjọ́ tí wọ́n pa àlùfẹ́ ìbùhálí àbìmọ́lí ọ̀dọ̀ ìbáraẹni ìjọ ọjọ́ ẹ̀ ní ọjọ́ tó pa ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam tó látara bẹ́ẹ̀ wọ́n làwọn ṣe ni àwọn pàṣẹ ọjọ́ tàwí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́nu àdájá lè tó tún wọ́n ọjọ́ tàwí òun náà tí àwọn máa kóra wọn jọ tó bá kú ọ̀la láàmú arọ́ọ̀mù tí wọ́n wà láwọn yẹn nábìlà lóhùn tí wọ́n wà ní àwọn ṣe àwọn àgbàlù kan látàrí àwọn fẹ́ wọnú ọdún tuntun eléyìí nínú àwọn àdádálẹ̀ bíi tó ọdún haram ni tó jẹ́ pé àwọn onímọ̀ sọ fún wa pé ìkọ́sí àwọn kírísítẹ́nì ni ó jẹ́ àwọn kírísítẹ́nì àwọn ọmọ wọn ṣe àjọ̀dún new year báwọn fẹ́ wọnú àwọn ẹmú so àwọn mùsùlùmí táwọn náà bá ń ṣe wọn fi kọ́sí wọn ni kò sì yẹ kí á kọ́sí wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àdádálẹ̀ tó tún wá wọnú ẹ̀ òun náà ní ta sọ lẹ́ẹ̀kan ni pé ọjọ́ yẹn ká mú ọjọ́ yẹn lọ́jọ́ ọjọ́ mímu ọjọ́ ọjọ́ tà ní gbáwẹ̀ ìlú eléyìí nínú àdáda ìbáwẹ̀ ní ti bọ̀ọ̀nù eléyìí tó anábì sallallahu alaihi wasallam àwẹ̀ anábì kágbà láàbì ní dáadáa láàyè tó kẹ́rì kan wá dé wá ní ẹ̀mọ́ gbáwẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀mú ọjọ́ yẹn á ti pé tabawo dáadáa ìjọ ẹ̀ká gbámú òun àti ìtàkùn sallallahu alaihi wasallam tó bá lẹ́yìn láti rí orin ayé àti ti àlùyàmá اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك